obìnrin ni mí mo pé lọ́lá obìnrin ni mí má rìn má ṣoge má rìn gbẹrẹ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn má tún ṣapá gẹ̀ǹgẹ̀ èmi lólùrànlọ́wọ́ ọkàn èmi ni èmi láńgẹ̀lì ọmọ Elédùmarè ló yan mi. èmi nìyá kó wá kẹ̀kẹ́ mi mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́. kò sáàṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ ah ẹni tó mọ mí àjíkẹ́ àjírìn elédùnmarè ò ṣe mo gbóṣùgbà torí pé ó dá mi lábo ọwọ́ ọ̀rọ̀ báyìí ni mo gbé wá sáyé ẹ àwa tá a bá ti jẹ́ obìnrin tá a bá ti gbọ́ ìtura dé ẹ ìtùnú dé àwa rèé ẹ a máa ń gbọ́wọ́ ẹ̀rọ̀ wá sáyé ètò dàbí pé tá a bá rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ bá ní pé obìnrin ni wọ́n bí ẹ pé ọmọ bí obìnrin pé àwọ̀ ẹ̀rọ̀ ló bí wá sáyé torí pé bí Ọlọ́run ṣe dá wa nìyẹn ó dá wa ní ọlọ́kàn tó tutù bí àdàbà you know àwọn obìnrin àwa ni yọ ayé àwa ni ìyá gbogbo ayé bẹ́ẹ̀ ni àwa ni ìyá gbogbo ìyá gbogbo ayé àwa ni áńgẹ́lì tọ́lọ́run fi ṣe ẹnìkejì fún àwọn ọkùnrin torí pé tí ò bá sí obìnrin lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ah yóò nira díẹ̀ wọn lóòrè kí bíbélì náà sọ fún wa pé nígbà tọ́lọ́run dá Ádámù ó yọ ífù nínú ẹ̀yà ara rẹ̀ láti fi ṣe ẹnìkejì olùrànlọ́wọ́ àti olólùfẹ́ rẹ̀ yẹn ni wípé kò sí bọ́kùnrin ṣe lè dá dúró tó lè dá wà láìsí obìnrin torí pé ipa tí à ń kó láyé àwọn ọkùnrin pàápàá jùlọ nínú ẹbí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ wo ẹ̀yin ìyá wa ẹ̀yin mummies in the house mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ kú iṣẹ́ takuntakun kò easy iṣẹ́ ni ẹ̀ ń ṣe gbogbo obìnrin tó yẹ pa wá ń tiraka á sì jẹ́ kí gbogbo ilé kó tò kí ẹbí wa kó jẹun àbí tó yẹ pọ̀ wá ni a ti ẹ̀ ń support àwọn ọkọ wa náà mú kí wa pé a kú iṣẹ́ láṣẹdùmarè ọlọ́run tó bá máa bùkún fún wa a wá fi èrè sí iṣẹ́ gbogbo wa inú mi dùn lẹ́ẹ̀kan sí pé mo jẹ́ abo inú gbóbìnrin ni mí bẹ́ẹ̀ ni ó máa jẹ́ kórìí mi wú wípé ọlọ́run dá mi ní obìnrin ó dá mi lábo lẹ́ẹ̀kan sí olóòwò elédùnmarè mo dúpẹ́ pé ó dá mi lóbo máa gbàdúrà gbogbo àwa obìnrin tí a wà nílé táwọn obìnrin lọ́wọ́ báyìí láṣẹ Èdùmàrè á jẹun ọmọ bákan náà a tún jèrè iṣẹ́ àti wàhálà tí à ń ṣe nílé ọkọ àbí nínú ilé ibi tí a bá wà ó fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki mílíkì mílíkì mílíkì express torí pé ètò yìí ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni nímọ̀ láti wá ṣe kí ni láti wá máa ní fàájì unlimited a rí pé níjẹta òde yìí ni a ṣe àjọyọ̀ women's day àdàrí pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn kọ ah, orí mi ti ẹ̀wù torí àwọn ọkùnrin wa lásìkò yìí ẹ̀wọ́ wọ́n fi ìfẹ́ hàn sí àwọn obìnrin torí pé wọ́n bá wa ṣe àjọyọ̀ women's day òun ló fa ohun tí mo fi bẹ̀rẹ̀ ètò ìlé nítorí pé gbogbo ọ̀sẹ̀ pátá má fáwọn èèyàn pé lọ́pọ̀ ìgbà gan pé àmọ́jọ́ kan sọ́tọ̀ pé à ń sọ pé òkè o à ń ṣàjọyọ̀ pẹ̀lú àwọn obìnrin yẹn ojoojúmọ́ báyìí fún ẹ̀mí òun ni women's day kó ojoojúmọ́ ni à ń mú orí yìí pé à ìyá mi ìyá tó gbé mi sáyé àbí gẹ́gẹ́ bí obìnrin ó yẹ ká máa yẹra torí pé iṣẹ́ tí à ń ṣe ọlọ́run ọba nìkan báyìí ló ń fún wa ní okun torí ẹrú tó bímọ láàárọ̀ lálẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní sọ pé òun dáná pé kọkọ òun lè jẹun àbí ó ti ń tẹ̀ sí ń pọradì pé ọ̀sẹ̀ tó ń bọ̀ o mo máa padà sí ẹnu iṣẹ́ yẹn ni wípé ọlọ́run fún wa ní okun àtagbára tó yàtọ̀ gédégbé sí agbára tàwọn ọkùnrin ó dá wa lọ́nà àrà ó dá wa lọ́nà tí ó yàtọ̀ ẹ wo ọlọ́wọ́n ọba dànsákì rẹ̀ ẹ̀yin tèmi lẹ́ni ẹ wo ilé Tóyìn Abdul wọn làgbé láti fún wa ní ohun tí ó ní fún wa lọ́sẹ̀ yìí lábala campus gist bákan náà mo kó ìròyìn wá fún wa lọ́kùn òjọ̀kan pọ́pọ̀ jùlọ a tún sọ̀rọ̀ nípa ọ̀kan lára àwọn àgbà òjò olórin mi ní giant sísìn dásìkò bá tó wọ́n sọ orúkọ ẹ̀ fún yín a gbọ́ nípa ìtàn ìgbésí ayé wọn gbà ó lọ bí wọn ìdílé wo lọ bí wọn sí ọmọ mélòó ni wọ́n bí ìyàwó mélòó ni wọ́n fẹ́ ó ní wo ikọ̀ tiẹ̀ ni wọ́n kọ tágán tiẹ̀ ni wọ́n gbogbo pátá la máa mọ̀ lórí ètò Miliki Express ká tó ṣe kíni ká tó kán sí agbami ètò ẹ má ẹ má òkè Bímbọ́ mo máa sorúkọ mi orúkọ mi ni Bímbọ́ Badmus aka Queen Madiva ọmọ wọn lẹ́gbàálí ṣàbí multi-talented diva bẹ́ẹ̀ ni náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ èmi náà tún ni akọrin bẹ́ẹ̀ ni inú alóyin lóhùn tó ṣe kíni tó ń kọrin fún lọ́balọ́ba níjòyè níjòyè fún àwọn èèyàn pàtàkì pàtàkì láwùjọ kí Ọlọ́run fi èrè sí iṣẹ́ mi ẹ ká wá lọ gbọ́ orin j1 tí ó pe àkọlé ẹ̀ ní sísàrò àwa tẹ̀lé pẹ̀lú ajé ẹ bá padà dé ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú. Miliki Express ó sì ń tẹ̀síwájú láṣẹ Èdùmàrè ajé báyìí ṣe kíni yóò máa tẹ̀lé wa kiri yóò wọnú ilé wa wá yóò wà níbi iṣẹ́ wa yóò máa bá wa rìn ẹ wò ajé owó ni o owó ajé kò ní wọ́n ní ìdílé gbogbo wa ẹ ká lọ fàsìkò igbó ìròyìn tani fún wa lọ́sẹ̀ yìí ìyẹn ìròyìn ìdárayá à ń bọ̀. èyí ni ìròyìn ìdárayá ní ṣókí akí teddy hay àti bambam kú oríire ọmọ tuntun jòjòló tí wọ́n ṣẹ̀ bí èyí tí teddy hay jẹ́ kí àwọn èèyàn mọ̀ ní orí ẹ̀rọ ayélujára instagram tí ó kọ zendaya fọlákẹ́mi mo ti nífẹ̀ẹ́ rẹ̀ kó tó di pé ó wá sí ilé ayé àwa kí bambam náà kú oríire wípé ó kú ọwọ́ lómi láṣẹ̀dùmarè ọmọ náà yóò dirú yóò dìgbà yàtọ̀ sí àwọn òmíràn tí wọ́n fò tí wọ́n bẹ́ èmi ò bẹ́ o mo gun àkàsọ̀ mo dẹ̀ ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe lẹ́sẹẹsẹ èmi ò fò lọ sókè èmi ò bá wọn gbé ẹlivétọ̀ rárá o Burna ni ó sọ ọ̀rọ̀ ẹ̀ di mímọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí ó ti ń bá bọ̀ látòrí pé òun ò sí nínú ẹlẹ́gbẹ́ ẹnìkankan ní ọ̀pọ̀ ọgbà tí bá ń wo àwòrán orin àbí mo rí àwọn ẹbí tí inú wọn ń dùn tí mo wá rí ọmọ kan tí ó wà níbìkan tó ń dúró kí ọkọ ìyàwó parí ìgbéyàwó rẹ̀ kó máa bọ̀ wá bòun nínú yàrá ibi tí òun wà kí àwọn lè jọ gbádùn ara wọn ẹ dákun kí ni ẹ fẹ́ra yín fún gangan náà. ọ̀rọ̀ ẹ jẹ́ ohun tó ń kọni lóminú tó dẹ̀ máa ń dùn mí púpọ̀ jù torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyìí wọ́n ń ṣe ìgbéyàwó torí pé wọ́n wò pé àwọn kò lè ṣe àbí àwọn obìnrin mìíràn tí wọ́n ń da ẹbí ẹlẹ́bírú pẹ̀lú ohun tí ó jẹ́ ohun ìpamọ́ tí Ọlọ́run fún wọn èyí tí ó jẹ́ ojú ara. Òṣèrébìnrin tẹ̀lédè Gẹ̀ẹ́sì Victoria Inyama ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ tó sì sọ wípé ó ń ṣe òun bí kóun máa gbà àwọn èèyàn lámọ̀ràn torí pé òun máa ń rò lọ́pọ̀lọpọ̀ nípa àwọn ìgbéyàwó tí ó ń dàrú káàkiri. Orúkọ mi ni Stephanie Coker Adérìnàkùn mo jẹ́ ìyá mo jẹ́ ìyàwó mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo jẹ́ oníṣòwò pàápàá jùlọ mo tún bímọ látara ohun táwọn olóyìnbó ń pè ní IVF ta ni ìwọ láìpẹ́ yìí ni Stephanie Coker kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí rògbòdìyàn lọ káàkiri wípé ọmọ tí ó bí oyún tí ó ní kò dáa níni ó wá jẹ́ káwọn èèyàn mọ̀ wípé èèwọ̀ ò sí níbẹ̀ ohun tóun àtọkọ òun táwọn yàn láti lò láti bímọ ni ẹ dákun ẹ fi mí lọ́rùn sílẹ̀. dídára mi ò dáa tó àmọ́ kò sí wàhálà mo ti ṣe iṣẹ́ tí Ọlọ́run rán mi mo ṣiṣẹ́ tí orí rán mi mo dẹ̀ ti sọ òótọ́ sí inú orin mi tuntun èyí tí mo pè ní Judas EP lẹ́ni mo ṣèpinnu láti kúrò àti láti tẹ̀síwájú lọ sí ohun tuntun ẹ ṣé mo dúpẹ́ fún àdúrótì yín àti ìfẹ́ yín fún ọdún mẹ́tàlá yìí èyí tẹ́ bá ṣì wà pẹ̀lú mi ó yá o ẹ níbẹ̀ ẹ jẹ́ ká lọ mo lérò pé ẹ ti gbádùn ohun tí a mú wá fún yín lọ́sẹ̀ yìí lábala ìròyìn ìdárayá mo lè mọ̀ pé mo máa sọ fún wa pé nínú àwọn ìròyìn wa a máa mú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni a máa kọ́gbọ́n a tún máa mú tìdàkejì náà a fi tún kọ́ra wa lẹ́kọ̀ọ́ àti pé bá ń bọ́ nírò èèyàn náà báyìí òun náà ni ire náà yóò máa wọlé tọ̀ wá wá mo lérò pé a ti gbádùn ohun tí a mú wa fún wa lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ tún máa retí ìròyìn lára ọ̀tọ̀ lọ́nà ọ̀tún ẹ ká lọ fi orin tiwa savage àti whisky tó pè ní má lọ kàṣekínni ká tún fi ṣarárédé ká fi jó ká fi mílíkì jẹ tá padà dé tóyìn abdul ẹ máa bá nílẹ̀ àgọ́dọ̀ tó máa fún wa ní campus gist ohun tó ní fún wa lọ́sẹ̀ yìí à ń bọ̀. mo lérò pé ẹ ti gbádùn ohun tí a mú wá fún yín lọ́sẹ̀ yìí ẹ ká fi orin kill dot ká ká. that's <laughs> it. kíndìn ọ̀ka lọ gbọ́ orin kíndìn ọ̀tọ́ pé ní gbẹ́sẹ̀ káfí kíni káfí mílíkì jẹ́ tábà padà dé ètò mílíkì express ó sì ṣe kíni kó máa rò kó máa rò ó sì ń tẹ̀síwájú. gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀dì sókè ọmọ ológun gbéra tán ee jì máa sùn ẹni ṣàṣẹ ẹ wò ó yá gbé bọ́ọ̀dì ẹ̀ ṣẹ́ ń gbé ṣẹ́ ń gbé bọ́ọ̀dì yẹn mímìlì kí n tèmi ni mò ń mílíkì torí pé ètò Mílíkì Express ètò tó dùn tó lárinrin bá ṣe ń kọ́gbọ́n tá à ń kẹ́kọ̀ọ́ náà là ń ṣe kí ni là ń ṣe fàájì unlimited torí pé ètò ìdábà sọ̀rọ̀ nípa ètò tó fa kíkì tó fa kọ́ ilé tẹlifíṣàn Orísun ètò Mílíkì Express ni ọba òkè báyìí òun ló ṣe kí ni òun ló dárí ẹwà pákó kan òun ló jẹ́ kí ètò Mílíkì Express you know ó dá yàtọ̀ ní gbogbo ètò tó wà lórí tẹlifíṣàn Orísun ẹ̀yin tí mo lérò pé ti gbádùn ohun tí mo mú fún wa látàárọ̀ láti bẹ̀rẹ̀ ètò yìí a sọ̀rọ̀ nípa àwa obìnrin torí pé àwa obìnrin àwa ni iyọ̀ ayé àwa ládùn ayé bẹ́ẹ̀ ni àwa ni olùrànlọ́wọ́ àwa ni ìyá gbogbo ayé torí pé Ọlọ́run tó dá wa náà ó dá wa gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ó dá wa gẹ́gẹ́ bí ẹnì kejì bẹ́ẹ̀ ni àwa ni à ń tólé là ń túnlé ṣe in short àwa ni à ń tó orílẹ̀-èdè torí pé bí Ọlọ́run bí ó ṣe dá wa nìyẹn olùtò níwá bákan náà sábọ́ sórí ìròyìn ìdárayá sọ̀rọ̀ nípa àwọn tó lọ lọ́sẹ̀ láàrin àwọn olùmọ̀ọ́ká wa látòrí Tóyìn Abraham àtọ́kù ẹ̀ ní ó sọ bọ́ ṣe pàdé ara wọn àtúbọ̀ sórí bambam àti tẹ́díyé akínwọ̀n kú oríire bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára ìkejì ọ̀pọ̀ lóríṣiríṣi tí a sọ̀rọ̀ nípa wọn Burna Boy náà wọn àgbà nípa wọn olúmọ̀ọ́ká ọlọ́kọ̀ òjọ̀kan pẹ̀lú ìpa ti mú a ti mọ̀ nípa wọn bákan náà àti mú èyí ó jẹ́ ọgbọ́n nínú ẹ̀ àti fi ṣe ọgbọ́n ìtótúwá jẹ́ ẹ̀kọ́ náà a fi ṣe ẹ̀kọ́ lẹ́yìn èyí àdúró fún wa ní ohun tó ní fún wa lábala campus sheet àwọn tẹ̀síwájú sórí ìtàn bàbá wa àyìnlá ọmọwúrà hmm, eégún mọ̀gá jí bẹ́ẹ̀ ni a tẹ̀síwájú lórí ìtàn wa ti gbọ́ nípa ìrìn àjò wọn àwọn orin tí wọ́n kọ àwọn orin tí wọ́n ṣe pàápàá jùlọ ọmọ wọn tí ó ń kọrin náà a sọ̀rọ̀ nípa ọmọ wọn tí olóbìnrin tí ó ń kọrin àpàlà bíi bàbá rẹ̀ lábàrá táwọn àbá abala ṣiṣẹ́ ṣe ní àṣekí ni tàti ń ká ṣètò tàti ń round up ìnú à ń lọ tí wọ́n ń gbọ́ díẹ̀ díẹ̀ àwa ń lọ ó dìgbà ó ṣe é wo lọ́pọ̀ tí wọ́n ti ṣètò Miliki Express kò kí máa ń mú èmi gan fúnra mi you know kí n sọ pé ó yá o ilé yá torí pé ètò yìí máa ń dùn mọ́ mi ó máa ń dùn mọ́ mi no ó máa ń sweet in my body sweet everywhere sweet everywhere ẹni tí mi máa bá wẹ pé ìpolówó ọjà bàṣẹ bá sọ fún yín òun ni àgúnmọ̀wò ẹ wá polówó ọjà yín lórí tẹlifíṣàn Orísun ètò Miliki Express ẹ nífẹ̀ẹ́ sí ẹ fẹ́ kó máa tẹ̀síwájú lọ ẹ̀yin náà lè ràn lọ́wọ́ látara pé ẹ̀ ń gbé ìpolówó ọjà yín wá sí orí ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun ẹ darapọ̀ mọ́ wa kẹrin nọ́mbà tó lọ́dọ̀ lójú àmọ́ màá ràn yín láti lè mọ bí ẹ ṣe máa kàn sí wa ẹ wá lè kàn sí mi náà lórí instagram at official madiva àbí lórí facebook mi bimbo padmos madiva ẹ ṣe kí ni ẹ send dm sí mi ẹ sọ fún mi pé hello èmi náà sọ hi what's up how are you kájọ dọ̀rẹ́ kájọ sọ̀rọ̀ kẹgbẹ́ ohun tí ẹ̀ ń tà wá kí n bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ kí n bá yín polówó ẹ̀ lórí tẹlifíṣàn orísun ẹ̀ ń tẹ̀mí nílé ẹ wo mo kí gbogbo àwọn tí wọ́n ṣètò Miliki Express lé nítorí pé iṣẹ́ ni wọ́n ṣe mo kí wọn pé wọn kò iṣẹ́ láṣẹ̀dùmàrè Ọlọ́run á fi èrè sí iṣẹ́ gbogbo torí ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà míì wọn kì í dijú báyìí láti ayẹyẹ kan sí ilé agodo níbí báyìí ni láti lè rí i pé ètò Miliki Express tí ẹ̀ ń wò yìí ó ṣe kí ni ó ṣẹlẹ̀ ẹ̀yin tèmi ó yá káfíre ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ ká tó máa lọ ẹ mọ̀ pé mo máa fẹ́ fún yín ní orin tó bá ń gbọ́ orin àmúrelé ẹ ká lọ gbọ́ orin Burna Boy tó pe àkọlé ẹ̀ ní anybody anybody we no like to eh, ẹ kọ́ tán Burna Boy ló fún wa ní orin aládùn ẹ ká fi orin kàṣí kí ni ká fi ṣe bye bye bye orúkọ bẹ̀rẹ̀ yípadà Bimbo Badmus aka Queen Madiva sọ̀rọ̀sọ̀rọ̀ tó mòye alóyin lóhùn akọrin ọba ire o.